الحمد لله رب العالمين أكمل لنا الدين وأتم علينا النعمة ورضي لنا الإسلام دينا وأمرنا بتمسك به إلى الممات فقال يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ọdúpẹ́ fún ọlọ́run ẹlẹ́dàá wa ọba tó pé ẹ̀sìn látòjú ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sì sì ké parí lé wa lórí tó yọ́nú sí ẹ̀sìn Islam fún wa láti fi jọ́sìn fóun ó sì pa wá láṣẹ pé ká di ẹ̀sìn náà mú títí dìgbà tá a fi kúrò láyé ọlọ́run ní yá ayyuhalladhina amanu ẹ̀yin mùmínì ní òdodo ittaqullaha ìpáyà ọlọ́run ẹ̀páyà ọlọ́run ọba hakọ̀tùkọ́ọ̀tì ní pàápàá pípáyà ọlọ́run wà látàmùtúnà ìlà wà antum muslimun ẹ sì rí dájú pé ìsìláàmù lẹ ṣe títí dìgbà tẹ́ fi kúrò láyé eléyìí náà ni wàsíyà àsọtẹ́lẹ̀ tánàbí ibrahim àtànàbí yakubu aleyhim asọ́láàtù wasalam tí wọ́n sọ fáwọn ọmọ wọn àtàwọn ọmọ wọn wà wá sọ bí hẹ́ẹ́ ibrahim banihi wa yaqub ọlọ́run lánàbí ibrahim àtànàbí yaqub tó jẹ́ israẹla wọ́n sọ fáwọn ọmọ wọn anabi ibrahim anabi ìran lárúbáwá anabi yaqub tí ṣe israel wọ́n sọ fáwọn ọmọ wọn àtàwọn ọmọ ọmọ wọn ya bani ẹ̀yin ọmọ wa o inna Allaha astafa lakumud ọlọ́run ti ṣẹ̀ṣà islam fún yín ó ti ṣẹ̀ṣà rẹ̀ fún yín lẹ́sìn ó ti ṣẹ̀ṣà rẹ̀ fún yín láti fi jọ́sìn fún falatamutunna illa wa antum muslimun ẹ̀rí pòun lẹ̀ ṣe ẹgbà fọlọ́run ẹ̀dùpájùṣẹ̀ sílẹ̀ fún dáadáa Suratul Baqara aya one thirty two wa ashhadu an la ilaha وأشهد أن محمدا عبده ورسوله صادق المأمون ọlọ́run ọba sọ kalẹ̀ fún anabi sallallahu ta'ala sallam suratul hijj sura 15 aya 99 wa'budu rabbaka hatta ya'tiyaka al-yakin ọlọ́run ọba rẹ̀ ní kọ́ ọmọ sìn títí tí kò fi dé àbí ọlọ́run kó bá sàlékún àtìgẹ̀ ìkẹ́ àtìgẹ̀ fanabi muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in wa sallama tasliman kathira àmọ́ bàd ń tá mọ̀ gbé yẹ̀wò lórí ètò wa ètò ojúṣe mùsùlùmí lásìkò yìí òun ní bóò láàṣẹ ọlọ́run sìn ní pàápàá pẹ̀lú àwọn àpèjúwe àwọn àyà tá a ti tì síwájú yìí pé tú pàápàá ní túláàsì agbọ́dọ̀ sílọ̀ ó di túláàsì láti fẹ̀sìn wojú rẹ ọlọ́run gbogbo ohun tí yẹn bá mọ̀ sí wojú rẹ ọlọ́run bá láyé tó bá yọ tẹ̀sìn kalẹ̀ àti bójú rẹ ọlọ́run apàdé ó lè yóò nira ẹ̀sìn làkọ́kọ́ ń tá a máa fi ojú orí ọlọ́run yóò wá jẹ́ ẹ̀sìn tọlọ́run yóò jẹ́ ìlànà tọlọ́run aburú pọ̀ láyé lónìí débi wípé àwọn èèyàn wọ́n ń jọ́sìn lọ́nà tí wọn ò ní gbà bá lọ́dọ̀ ọlọ́run torí pé gbogbo nǹkan ayé ni wọ́n máa ń pèèyàn sákèèsí pé àbí wọ́n ti máa ń ṣe kọ̀hún ọba béèrè ẹni tó bá ní nǹkan ṣe láyé yóò dúpẹ́ fáwọn tí wọ́n bá pè wọ́n sákèésí bẹ́ẹ̀ pé àwọn ò mọ ọlọ́run ó sọ yín lẹ́sàn-án rè é dákun ẹ̀ ṣàlàyé fún wa ẹni tó bá sáyà àkókò nà kí tó fà kíkọ́rí yóò ìjákulẹ̀ ó bá nípa tayé náà tí wọ́n bá wá pe ní sákèésí ẹ̀sìn táwọn tọ́rọ̀ ẹ̀sìn yé tí wọ́n rí báwọn ènìyàn ti ṣe ń ṣẹ̀sìn bálabàla oríṣiríṣi Eh, okùnfà ní máa fà kí èèyàn máa ṣẹ̀sìn bálabàla àìmọ̀kanmọ̀ kan bẹ́ẹ̀ ìfẹ́ inú wà ń bẹ̀ kí èsì ta ìmọ̀ àtòrísì bẹ́ẹ̀ àtòrísìírísìí àwọn nǹkan yòdòdò ayé tọ́mọ èèyàn ń fẹ́ fi rọ́pò oríire tàlìkìyámà gbogbo ẹ̀ náà kọ́ ni àìmọ̀kanmọ̀kan tábàárà èèyàn tí ń rí báyé ti ń lọ pẹ̀lú báwọn èèyàn ti ń ṣẹ̀sìn tí ń pè ní sákèèsí táwùjọ ò sóòkùn nípa arú wọn ó yẹ ká máa dúpẹ́ o ó fẹ́ yí ata padà sóòkun tí ò ní sáwọn tí pe ní sákèsí mọ́ tó jẹ́ pé gbogbo àwọn tí ń bẹ láyé ńgbà náà máa wọ́ lọ nù parun kẹ̀tíkẹ̀tì ni. ìtakùlọ́ọ̀hà ẹ̀páyọ̀ ọlọ́run bá wà àti rúnhù ibi kẹ́ẹ̀tẹ̀ lọ́lọ́run bẹ̀ lẹ́yìn àti lè rọrọ̀ fi dúníà ibẹ̀ láti lè rọrọ̀ wàtàfàǹdó fi dunya wal akhirah ibẹ̀ láti lè soríire torí yóò jẹ́ nǹkan àbòrú ńlá àti mùsíbà ńlá nípa wípé kéèyàn máa sin lọ́hùn kó máa ṣe kìràkìtà àwọn yorùbá ń gbà tán dá wákà wọn ní kìràkìtà táwọn ṣe lórí ẹ̀sìn yìí alìjànà làwọn ti ìjókòó gbẹ̀sán kó lè rí bẹ́ẹ̀ ó sọ pé ìyẹn pé àwa náà mọ̀ pé torí pé ká lè rájọ náà wọ̀ la ń sin lọ́hùn tá a bá mọ̀ bẹ́ẹ̀ kìràkìtà yìí ó jẹ́ ó yẹ kó bá mu ó yẹ kó bá tọ́lọ́run mu ànábì sallallahu alaihi wasallam lójú ayé rẹ̀ ó la ó fàlà kan kalẹ̀ lọ́gàngàn wájú rẹ̀ ó wá fàwọn àlàsẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́tún àti lọ́sì eléyìí wọ́n pọ̀ rẹpẹtẹ ó ní rí ọ̀nà kan èyí tí mo fà kalẹ̀ síwájú ìgbọ́n náà yìí òun ni àsọ̀rọ̀ tùlùmùsítàkì òun tó tọ́ fatiha ìdínà sirotol mustaqim ṣe rí tẹ̀gbẹ̀gbẹ̀ lọ́tún àti lósì yìí ó ní wàhádìhì subul ọ̀nà míì náà làwọn eléyìí náà o torí pé yóò mọ ìyá rìn lẹ́nu tá a bá ń sọ pé ẹjẹ́ á padà síbi tọ́lọ́n fàfírò ìlọ̀lọ́ ẹjẹ́ á padà síbi tọ́lọ́n ẹjẹ́ wọ́n sọ pé ẹ dákun sáà tí ì sí tọ́lọ́n báyìí kí lẹ tún fẹ́ ibì náà là ń dojú kọ Ramadan kan náà ní dé bá wa láyé tájọ ń bẹ̀rẹ̀ tájọ ń parí ẹ̀ kàábà kan náà lájọ ń lọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ tó yẹ pé circumstances àwọn nǹkan tó rọ̀ mọ́ pọ̀ tí èyí fi gòkè lọ bọ́lọ́hùn in ló fi di túláàsì fún wa láti mọ pàkíyèsí àkíyèsí mo mọ sábà tẹnumọ́ àkíyèsí tá a pè fáwọn tí ń sin lọ́hùn balabala jákàjàka kájàkàjà. Kaja, kaja àwọn tí ó yẹ ká tètè pè sákèésí nìyẹn ó túmọ̀ sí pé àwọn eléyìí òun rẹ́dì àwọn eléyìí òun rẹ́dì ká tó wá máa sọ̀rọ̀ àwọn tí ò tí ì rẹ́dì tá a ṣẹ̀ṣẹ̀ mọ tó ní ọ̀nà tá a gbé dá wà tí wọ́n gbà àwọn tí wọ́n fi ara tán fi ara gbági tán fi ara gbági tí wọ́n ń da sẹ́nu lójú ayé wọn yìí fún ìdí tàbí kejì tó yá wọn náà àbí tí ò yé wọn àwọn ilé ẹ̀ka tètè ṣùgbà kọ́ríkọ́ mọ́ṣá sàánú ẹnì kọ̀ọ̀kan wa. Ànábì sallallahu alayhi wa sallam ó láwọn ọ̀nà tó fọ́n ká yẹlẹyẹlẹ awa àwa fa ila tí mo fa sẹ́gbẹ̀gbẹ́ àwọn ìlà kan tó tọ́ yìí tó jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan àwọn ọ̀nà náà lè sùn kan bẹ lórí ẹ̀ pe àwọn èèyàn ulaika yad'una suratul Baqara 220 221 àwọn tí wọ́n jẹ́ ìsù yẹn ní èèyàn àtàlùjànú yẹ́dí ọ̀hún na ìlànà wọ́n ń ṣe dáwà lọ síbi iná ká mọ́jọ ó yà wá lẹ́nu láwọn ẹni òdodo tí wọ́n sinmi sí tí wọ́n sinmi sí tí wọ́n sinmi lọ́sàn-án lóru ní gbogbo ọ̀nà kó tó di pé tẹkinọ́lọ́jì dàgbà débi tó dàgbà dé yìí wọ́n ti kọ àwọn tírà kan láyé láwọn ẹni ọlọ́run tí tẹkinọ́lọ́jì wọn ò tí ì tẹ̀ tán bóyá ni wọ́n sì tẹ̀ tán táyé yóò fi tán ní táwọn èèyàn ti fọwọ́ kọ lọ́sàn-án láàárọ̀ lóru nítorí àti pé ọmọ ayé sákèèsí bí wọ́n ti ń ṣe dáwà ìtó bẹ́ẹ̀ ni làwọn èso èèyàn àti èso ló ń ṣe dáwà ọlọ́run ní ìwòlà ayẹ́kẹ́yẹ́ dìrúnà ìlànà àwọn tá a wí ń pèpè lọ síbi iná ni wallahu yad'u ila al-jannati wal maghfirati bi idnihi ṣùgbọ́n ọlọ́run ti dá wà tiẹ̀ lọ síbi ká lè rẹ̀ yọnú ẹ̀ ẹnìkọ̀ọ̀kan òṣìṣin ọlọ́run òye máa ṣe dá wà ní wa ẹ má jẹ́ kọ́rọ̀ wọ dìgbà tí ó di wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sọ ó ní àsìkò ń bọ̀ láyábùkọ́ ìlàsìmù kò ní àfi lára islam àfi islam islam mùsùlùmí ni mí mùsùlùmí ni sáà wá ṣe mùsùlùmí ni sáà wá ṣe mùsùlùmí ni ní tí ó kàn kùnú àsìkò ń bọ̀ níwájú kọ́ o àsìkò náà láwọ ayé gbogbo ẹ̀ náà láti ń gbọ́ o àti ń ráwọn àwùjọ tí ń kéde ìbàjẹ́ tí wọ́n dẹ̀ ń sáyẹn láwọn àwùjọ ẹ̀sìn lágbàáyé lónìí ojú ti àwọn tí máa ń fi orílẹ̀-èdè ṣe ẹ̀rí ẹ̀sìn Islam ojú ti wọ́n òdodo òdodo ní òlékè hmm, yorùbá náà sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní òdodo ní òlékè òdodo àwọn ní bí rọ́bà lọ lógún ọdún òdodo ó bá ń jọ kan nígbà tí àwọn àgbáyé kan tó jẹ́ tẹlẹ́sìn kódà gan-an níbi tẹ́sìn ìsìláàmù ti pilẹ̀ tó di wọ́n pé wọ́n kéré ìbàjẹ́ tó fojú hàn ìbàjẹ́ tá a ṣẹ̀ ní gbójú sókè pé ó sọ dáa àbí ò dáa ojú wa ti àwọn tí máa ń fi àwùjọ kan sí ẹ̀rí ẹ̀sìn ó ti wá dájú báyìí pé ẹ̀rí ẹ̀sìn Islam ni kìtáàbù ọlọ́run àti sunna nabi sallallahu alayhi wa sallam ti clear torí ànábì sallallahu alayhi sallam ó sọ nígbà ayé rẹ̀ ó ní ẹ̀rù tí ń bà mí jù lórí ẹ̀yìn àlùmọ̀ mi al-a'immatal mudillin àwọn aṣáájú yìí tí ó padà nù yín náà ni tí wọ́n kẹ́kọ̀ọ́ rẹpẹtẹ àdìsí kan bẹ tí mo mọ́ra àwọn létí pé lẹ́yìn ọba gbọ́yé ńgbà náà rẹ̀ kẹ́yìn gbọ́yé lásìkò yìí ó ní bada alìsílámù gọ̀ríban fọ̀sàyàódò gọ̀ríban kàmà bada fàtúbà lìlúgọ́rọ̀bà ìsìláàmù ó strange ó ka àwọn èèyàn láyà ńgbà tó dé pé kí ni wọ́n kí ni wí kí ni sọ yìí ọmọ tálẹ̀ pé bẹ́ẹ̀ ni ó di eni ẹni tí ń gbọ́ tí ò ṣe àti lò tí ò sì fẹ́ lò tí ò fẹ́ gbọ́ pẹ̀lú àwọn tó fẹ́ lò pé ẹ bá kíyèsí ọ̀rọ̀ tọ́lọ́run eléyìí o ọ̀rọ̀ ìtẹ́ sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ yìí tí ń kà sí alé tí ó kọjọ́ o fìtínà bẹ́lẹ̀ sáwùjọ tòró ta òdodo àti ìbàjẹ́ àti rọ́ wọ́n wọ̀ ìyá àjàkadì ti lónìí ọ̀lùjẹ́ ọlọ́run tí ò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóò là nẹ́bí ó sì máa jẹ́ ànábì ọlọ́run pé yóò padà tún wá dà bẹ́ẹ̀ táyé bá ń tán lọ àmọ́ fàtúbà lílgòrọ̀bà ayọ̀sẹ̀sẹ̀ ni ó máa jẹ́ tàwọn tí wọ́n wá ṣàjòjì sáwọn èèyàn ìyẹn ni pé àwọn tí ó máa ṣe ìsìláàmù gangan bọ́lọ̀ ti fẹ́ tí wọ́n sì dúró ti pé orí ẹ̀ láàtàn sí wà látàmú túnà ìlà wà antum muslimun ẹ̀rí pé ìsìláàmù lẹ́mú dọ́dọ̀ lọ lẹ́fi padà sọ́dọ̀ Ọlọ́run torí kéèyàn máa mú ìsìláàmù tó ní ń ṣe pẹ̀lú alquran kerim àti ìlànà tànàbí sallallahu alaihi wasallam kéèyàn máa mú bá kéèyàn máa mú pàdé ọlọ́run aburú ńlá ni kódà tó bá fẹ́ bọ́ kéèyàn máa bẹ lọ́run ní tí ó bá fi bọ́ ọlọ́run jọ jẹ́ pé mo ti wà lábẹ́ ìpẹ́ kọ́mọ́ orí wo lókù lórí ìpẹ́ tí ò rí ọlọ́run bá tẹ̀lé tí ò rí súnà ànábì tẹ̀lé sallallahu alaihi wasallam pàápàá jùlọ àwọn tí máa yẹ̀gẹ̀nu sí tí wọ́n máa yín mú sí tí wọ́n sì mọ̀ páwọn ti kó lójú ọ̀nà yẹn abẹ́ ìpẹ́ pé tó bá di pé ìsìláàmù ọba bọ́mọ yàn lọ ìsìláàmù tó ní nǹkan ṣe pẹ̀lú tírà ọlọ́run wípé bó ti ní ká ṣe ni eléyìí tí ò fẹ́ ni tó sì ní nǹkan ṣe pẹ̀lú súnà tànàbí sallallahu alaihi wasallam pé ní tẹ́ǹsì yẹn kò bá lànà ànábì mu o àdíìsì rẹ o ìṣesí ànábì rẹ o ẹ̀rí rẹ rẹ o ìsìláàmù tó bá báyẹ tó bá báyẹ lọ là ń sọ òun ìsìláàmù tọlọ́n torí de eléyìí ẹ bẹ̀rù ọlọ́run ibi tó rere wà òní ká ṣẹ̀sìn bó ṣe tọ́ aburú ńlá ni ó máa jẹ́ fún gbogbo ẹni tí ó jẹ́ lùmọ̀ nípa ẹ̀sìn yìí kóun náà máa wá wo báyé ṣe ń yí lọ kó máa yí tọ̀ wọ́n lọ àwọn kan ti ṣàgbákòrò ẹ̀ nílùú ẹ̀sìn níbi tẹ́sìn ti pèlè Islam àwọn kan ti ṣàgbákò orú ẹ̀ àwọn kan sì ti soríire pé wọ́n bá fìtínà lọ wọ́n pa àwọn ẹlòmíì ní fètètè àwọn ẹlòmíì kú sẹ́wọ̀n làhàwọ́là wà làkúwọ̀tà ìlàdìlà wàlọ́ ìtàlá ìfúnmọ́bìlá ìlàdìlà ìlà ìlàhù lórí òdodo sì ni lórí òdodo torí pé ní wọ́n bá sọ pé nìkan sọ̀rọ̀ ọlọ́run wọ́n gbé jù sẹ́wọ̀n gbogbo ọ̀rọ̀ tó sọ gan-an tí wọ́n fi gbé jù sẹ́wọ̀n yẹn Ah, ẹ dákun ọmọ aráyé ẹ tún ẹ̀rọ yẹn play láti bẹ̀rẹ̀ dé parí ọ̀kan bẹnu àwọn ẹni ọlọ́run tí wọ́n gbé jù sẹ́wọ̀n tí wọ́n ló kọ tírà báyìí ó sọ̀rọ̀ báyìí mo wá ń gbọ́ mo ń gbọ́ àwọn mo ń gbọ́ kútúbà ẹ̀ mo ń gbọ́ lẹ́kítọ̀ ẹ̀ mo ka tírà ẹ̀ ah subhanallah òpin ayé náà làdé yìí ẹ lè rí ẹsẹ̀ ọ̀rọ̀ kan tàbí méjì fàyọ pé abájọ àsáàárín yìí ti sọ̀rọ̀ tó fi tọ́kàn gbé sẹ́wọ̀n ìlànà tànàbí sallallahu ta'ala sọ́là pọ́nbélé ló fi sọ̀rọ̀ tó sì ń rẹ̀spẹ́kì àwọn ìjọba tó fààyè tí wọ́n lẹ̀ torí pé pẹ̀lẹ́ lákọ̀ ó lábọ̀ ẹ̀ ní bá kọ́ níbi ọ̀rọ̀ náà ó yàtọ̀ sáwọn tàwùjọ wa ń bí ẹgbẹ́ ńgbà tí ìjọba ò ráyè táyé ní ó ráyè tàlùkì àmọ́ téèyàn bá ní òun ṣe wá sí pé olórí kò ní dáa fún ọmọ rẹ ò ní jèrè ọ̀nà táwọn bá gbà ṣe dáwà kọ yìí òfò lẹ́sẹ̀ délẹ̀ wọn àìsè kìí kódà bí wọ́n bá hùwẹ̀ pè inú tánàbì kọ́ wa ni sallallahu ta'ala sallam kí n tètè pàkíyèsí àárín àwọn èèyàn tí a bá ka kìtábùlì ìmárọ̀ àkọsílẹ̀ nípa bá a ṣe darí olórí ìlú pátápátá gbogbo ohun tó jólórí tí ò tó olórí ńlá pátápátá gbogbo tíradìsì pátápátá èmi àtàwọn ọmọ kí ó ẹgbẹ́ mi àti àwọn tí wọ́n bá lè ka tírà kí wọ́n lọ ka Kitabul Imara kí wọ́n lọ rí àwọn béèrè táwọn sàábé ń béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé ńgbà tó ní ká má kàkọyọ ká má kàkọyọ tí wọ́n bá ṣe báyìí ńkọ́ tí wọ́n bá jẹ tán ńkọ́ tí wọ́n bá fún wa ńkọ́ tí wọ́n bá fi sa wa lẹ́sà ńkọ́ tí wọ́n bá gbàgbé wa ńkọ́ tí wọ́n bá ṣàgbòsí wa ńkọ́ wọ́n béèrè débi bí ìgbà tí yẹn fẹ́ béèrè fi béèrè fún yàn lọ́rùn pé ó dáa náà kò burú tó bá jẹ́ pé báwọn ni ẹ wá gbébọn ńgbà náà ànábì ń sọ pé ẹ sá tẹ̀lé àṣẹ ẹ sá tẹ̀lé àṣẹ àmọ́ o ànábì sallallahu ta'ala wa sallam ó wá fò títàlẹ̀ níparí o ó ní hátà tájì ìdólè kú fọ́rọ̀bà wá ha eléyìí ṣe déédéé ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ yìí hátà ìgbà olẹ́ tó yọ tẹ́ sọ pé ẹ̀tẹ̀ láṣẹ mọ́ hátà tájì ìdólè kú fọ̀rọ̀ bá wá ha ó dìgbà tí wọ́n bá sọ pé dandan gbọ́n ẹ̀ gbọ́dọ̀ sin lọ́wọ́n ba mọ́ tó yẹ pé ìlànà kẹfẹ́rí ló kù tẹ́ gbọ́dọ̀ máa tẹ̀lé nígbà náà abẹ́ ìpẹ́ dogun kó dogun abẹ́ ìpẹ́ pé ju ẹni tó fẹ́ sí lọ́run tó fẹ́ jẹ́rìí ayatollah kìámọ̀ lọ́ngbà náà ju kó wà lórí ìpẹ́ pé ló kù ti ń ṣe láyé tó bá di túláàsì bẹ́ẹ̀ pé ẹ̀ ní rọ́lọ́run sì mọ́ nígbà náà abẹ́ ìpẹ́ pé yín fìtẹ́ náà wà bẹ́ẹ̀lẹ̀ ẹni tó bá sẹ́kù láyé wà sẹ́kù ẹni tó bá lọ lọ. àwọn eléyìí kò tẹ àwa ti dàbẹ́ lónìí tí wọ́n ti ń gbá àwọn èèyàn jù sẹ́wọ̀n tí wọ́n ti ń rán àwọn èèyàn ní láàbí lọ́pa lọ́pa lágbájá lọ́pa tàmọ̀dò tó ń gbé wọn jù sẹ́wọ̀n nílùú ẹ̀sìn náà táwọn èèyàn kú sẹ́wọ̀n subhanallah wàlà haúlà wàlà quwwata illa billah wa ma khalaqtu lil jinna wal insa illa liya'budun ọlọ́run ní inú sọ́tù dariyat aya 56 wọn ò dá yín fún kàmí jù kẹwàá sí mi lọ ayé tẹwàá sọ di bàbàrà yìí nínú ṣẹ̀ríà ọlọ́run ṣẹ̀ríà nabi sallallahu alaihi wasallam àti lẹ́nu yín ẹ̀yin ọmọ yorùbá tẹ̀ ń gbọ́ mi yìí gbogbo yín lẹ ti yẹpẹrẹ ayé ẹ yẹpẹrẹ ayé gan bàbá ní kásẹ̀ mọ káyà fún yín ká mọ kàdíìsì fún yín nígbà tá a mú omi tó jìnnà ni ẹ̀yin gan lẹ́nu yín náà àwọn èrè tẹ́ ẹ̀ máa ń sọ náà àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ń sọ tá a máa ń kàkún tó ní value òní pé bíntín láyé àtàwọn ọ̀rọ̀ míì tẹ́ ẹ̀ máa sọ tó jọmọ́ bẹ́ẹ̀ tí lè máa rántí gbogbo ẹ̀ lásìkò yìí bíntín láyé inú tíra kọlẹ̀ ti kà á àdámọ́ ọlọ́run ni ayé tẹ wá bàbàrà tó gbé yín lẹ̀ tó gbé yín ṣubú tó dá yín lápá tó pa yín rìn nísìn ẹ̀yin gangan ti fẹnu yẹ̀gẹ́ rẹ̀ bó sì ṣe rí nìyẹn àlẹ́bí sallallahu ta'ala sallam ohun tó bá jẹ́ pé ayé ní válù àní fún kèfèrí ní tó bá jẹ́ pé ayé ní válù tó apá ẹ̀fọn kí ẹ tó wọ́n so dídí ẹ̀fọn àdìsí tó yege ni tí ayé kìí ṣe nàìjíríà o kìí ṣe ìlú kan tá a wà kìí ṣe stéètì kan kìí ṣe nàìjíríà gbogbo ayé gbogbo ohun tí jáyé tá a mọ̀ níbi tó dé àti ibi tó dé tá a mọ̀ tó bá ní válù pẹ̀lú gbogbo nǹkan tí ń bẹ nínú àti nǹkan tí ń bẹ nínú lẹ́ẹ̀lẹ̀ nínú lẹ́ẹ̀lẹ̀ ní òjìdíjìdún lẹ́ẹ̀rẹ̀ tá à ń pè lálùmọ́nì tó bá ní válù tó apá ẹ̀fọn níjọ́ tí mo kà díìsì mo ní ẹ̀yìn ìṣẹ́ ìgbọ́ tó bá ní válù tó wé tó wọ́ọ̀tì ẹ̀fọn ṣe mọ̀ pé ẹ̀yìn náà rí bẹ́ẹ̀ fọn ti tóbi tó ámbèlè ká tó wá sọ pé tó bá jẹ́ pé ó ní válù tó jàná àbà òun ò dọ̀ bó ti wà náà àdìsí yẹn nìyẹn tí ayé ìbá ní válù tó dèédé apá ẹ̀fọn láhàólà wà láfúwọ̀tà ìlà kí wàá ní òṣẹlẹ̀ ọlọ́run ní alámì sọ̀sọ́là ó ní àní fún kẹfẹ́rí ò jẹ́ ń bẹ̀ àmọ́ kí ló ní kẹfẹ́rí fi ń jẹ́ ń bẹ̀ ṣebí wọ́n ń wọ́n mu bí ẹranko náà ni wùláì kàkálẹ̀ àní àm nínú àyà mi wọ́n ń jẹ wọ́n mu kàlẹ̀ àdínàm gẹ́gẹ́ bí ẹran bí ṣe ń jẹ bí ṣe ń mu pàápàá jùlọ àwọn ẹran tẹ́ ń bẹ ní kàwọ́ wa tẹ́gbẹ̀dá bá ṣe tán tá a kì wọ́n náà láà kì wọ́n ayé òun lọ́mọ adámọ̀ wa bàbàrà àlùkò àwọn wa parun wọ́n pa iṣẹ́ eré àlùkò àmọ̀ rún wa lọ́wọ́ àwọn náà wá dẹni ìparun bàbá wa ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ń pe ni sákèsì tí ń bá ní sòdodo òun ló wá dẹni ẹni ìbáwí òun ló dẹni ebú òun lè dẹni ẹ̀gàn òun lè dẹni àpatì òun lè dẹni àyínù táàrí táàrí kí mọ́ táàrí dá sí mọ́ òun lè dẹni táà ń lé àwọn èèyàn kúrò lára ẹ̀ lára ilé yìí lára kásìn lọ́n wọ̀n máa kàlá tù yìí náà wà níyìns ilẹ̀ àlìyà àbùdùn òun ọ̀dá ibùkà mi jù kẹ́ wá sìn mí lọ ẹ̀sìn táà ń wí yẹn ó ní al-ibadatu sahiha ẹ̀sìn òdodo ẹ̀sìn òdodo in ló fi bùkátà in ló fi bùkátà wípé ọlọ́run bá subhanahu wa ta'ala kò dá wa kò dá wa lásán láìrún òjíṣẹ́ kò sì dá wa lásán láìsọ tírà kalẹ̀ gbogbo àwọn tí lórí profession kan tàbí kejì láyé náà tá wà ló tàjọ ń wọ́n ní àwọn àkọọ́lẹ̀ tán máa ń rí fàásì bó ṣe engineering bó ṣe London engineering bó ṣe law bó ṣe eh, mathematics bó ṣe geography pàápàá jùlọ àwọn tí wọ́n lọ fẹ́ kọ́ yẹn bẹ́ẹ̀ bá wọlé wọn tí wọ́n bá ní ìwé mi ìwé kọ̀ọ̀kan ni ó jẹ́ ọ̀pọ̀ òwe tí wọ́n lọ fún ní máa bẹ lórí iṣẹ́ fún wọn òun lẹ́bàá ẹ̀fọn pé ó jọ pé geographer lẹ́ni ó jọ pé mathematician lẹ́ni ìyẹn bá ń bẹ̀ bó ṣe lé olùmọ̀ nípa ṣẹ̀ríà ńlẹ́ ẹ̀bà ń bẹ̀ tọ́ba ní tíra lógà yóò ní àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tíra ṣẹ̀ríà ní ó pọ̀ jù ẹni tó ṣe lógà tó ṣe láńgbèjì nínú ti skéwì náà tíra lógà ní ó pọ̀ jù lẹ̀ tó jẹ́ ti lè èdè lárúbáwá ẹ̀bà táwọn ṣẹ̀ríà náà tó pé tó mọ̀ ti dáhùn yẹn lẹ́kọ̀ọ́ sábàbí ìdè eléyìí ibi tí yìí wà nìyẹn ibi tá àpọ́nlé tó ga jù wà nìyẹn fìdálíkẹ̀ ṣarafuhum wa izzuhum wa sa'adatuhum fi dunya wal akhirah ibi tán tọ́ka sí wa gẹ́gẹ́ bí ẹlẹ́sìn torí ẹlẹ́sìn yàtọ̀ sẹ́lẹ́sìn o gbogbo tó bá ti yàtọ̀ sẹ́sìn ẹ̀sìn ni o àwọn èèyàn nípa wọ́n nígbàgbọ́ pé èèyàn tóbi èèyàn nílá èèyàn pàtàkì láyé kí ló pàtàkì yín gan láìsí lọ́hùn nígbà tá a ní wàmọ́ kàlákùtù jìnnà wà ìsà ilẹ̀ àlè àbùdùn ọlọ́run ní àdá yín fún nǹkan míì ẹ̀yin èèyàn tàbí ìjọ níjú pé wá sin wà lágìnà láhùn máa ń tọrọ fata àyìn kò sí kam kò sí búyẹ̀ fún wa níbi ká sin lọ́n ọwọ́ gani yun náà hùn wà ní ìbàdà ti hìn ọlọ́run tá a wá ní ká sin sọ́lé ẹ̀sìn wa ní ó jọ́ lọ́n ni níbàámu sí ìlànà tọ́lọ́n àti tànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn wa kọ́ ní ó jọ́ lọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ kúrò lọ́dọ̀ wa pátápátá ọlọ́run ní ìtakfúrú ìtakfúrú fa iná lọ agọ́ ní yùnàkùn tẹ́ ẹ bá ṣe kèfèrí tẹ́ ẹlẹ́sìn lọ́hun sọ́lọ̀ nídìí wa kódà iná ẹ̀sẹ̀ ń gbọ́mi ẹ̀ fúnra yín lé sí tẹ́ ti ń gbọ́mi sọ́lọ̀ nídìí rárá Allah 2022 làwà láti 2021 lẹ́ni tí ó kéde pé mò ń lọ fún presidency ló ti ń kéde kíkẹ́ mọ́ sọ pé ẹ̀ o ó sì ti ń lọ́bì lọ́kòkò gbogbo tí ó bá gbà ó ti ṣetán àti fún ẹni tí ó ṣe gọ́vnà ó ti kéde ẹni tí ó lọ fún tí ó ṣe mínísítà ó ti kéde òun sì nídìí àwọn èèyàn ló fà kéde yẹn kẹ́ ẹ lè tètè mọ̀ kẹ́ ẹ mọ̀ wọ́n à Allahu Akbar ìjọ ke bóyá bóyá last week làwọn kan parí mítìn eléyìí kọ́lọ̀ tó mẹ́mi lọ lọ́sẹ̀ yìí ààrẹ ẹ̀nu kò sí àǹfóṣìkun àfàlà tó ṣèrò sóyè bóyá last week làwọn kan jókòó meeting yẹn pé bí ó bá ṣe rí lẹ́yìn ọdún kan tí ń bọ̀ nǹkan bí oṣù méjìlá kan ó lé díẹ̀ báyìí ká tètè mọ ibi tá ń lọ o lẹ́yìn meeting yẹn lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́lòmí lẹ́yìn ọjọ́ kẹta lẹ́lòmí jáde láyé sótán àbí òtán túláàsì kò sọ́gbọ́n kò síbúyẹ̀ kankan ńgbà tẹ jáde láyé ọwọ́ ńgbà tẹ wà láyé ọwọ́ ọlọ́nlẹ̀wà ńgbà tẹ jáde láyé ọwọ́ ọlọ́nlẹ̀wà ẹ lọ wo àwọn àyà tí ń sọ fún yín pé ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ padà wá bá mi ọ̀dọ̀ mi lẹ́ ń padà bọ̀ láti bẹ̀rẹ̀ alukuran dé parí ó spread ẹ̀ sínú ẹ̀ ni bẹ́ẹ̀ ẹ bá kó òun sóra kan ẹ̀ tó bá pàdé ní sóra kan tẹ́ bá kó òun sóra kan nínú ní construction ọ̀tọ̀ọ̀tọ̀ wà lámù anakun ilé ètò sharon wàhálà lọ́ọ̀tò rìjàún ti ń gbé gba oríṣiríṣi construction tí ò bá gbọ̀n ọ lọ́kàn tí ò jẹ́ kọ́kàn ẹ gbọ̀n lọ́nà kan ó ka ó tún ka tapá àbọ̀ míì tó jẹ́ kọ́kàn ẹ̀gbọ́n ó tún ká tó wá mọ̀ ṣe practically nígbà tá a wà láyé yàtọ̀ sí pàǹkà nínú tíọ́rì à ń rókù à ń fojú wa rókù òkú tó kàn wá àtòkú tó kàn wá à ń rí yìí tá à ń gbé sin fúnra wa ń kọ́ tára wa ti sin láyé tọ́rọ́ lọ́n fẹ́ lẹ́yìn náà ṣe wá sí ni àti sin president àti sin ọba àti sin ọmọ tí ò ti rìn àti sin ọmọ tí ò ti bàlágà àti sin ọkọ àti sin àti gbé sin ìyàwó ti gbé sin àti sin ìyàwó ọkọ ti gbéyàwó sin òbí ti gbọ́mọ sin ọmọ ti gbóbi sin táà ní ìran èèyàn tí ò ti kú láyé tí ó máa jẹ́rìí wípé ọ̀rọ̀ tọ́lọ́run bá ń sọ yẹn pé ẹ̀sìn mi kẹ́ tó kò láyé wà látàmì tó na ilá wa ń tó mùsùlùmí. béèyàn bá fẹ́ ṣe oríire jálẹ̀ ọlọ́run kò sọ á kò sí ní táyé ó sọ̀rọ̀

tọ́lọ́wọ́ bá ti ń pa wá láṣẹ tá à nídẹ̀ àwọn táwa need àwọn tí wọ́n need wa ẹni tí ó lóṣèlú ẹni tí ó lọ fáre ẹni tí ó lọ fún kankan ṣé bí ńgbà tí ẹ fi wọ́n sípò tán tẹ́ ẹ fi wọ́n jọba tán tẹ́ ẹ fún wọn lóyè ṣé bí wọ́n dọba máa lọ́wọ́ ṣe bí ẹtún dásà kan pé àwọn náà tún dásà kan pé a ti tòjé bo bí wọ́n ti máa ń wú ẹ ti rántí ẹ ti wọ́n tòjé bo lóòsà lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó bọ̀ ṣé bẹ́ẹ̀ sì bá bẹ́ẹ̀ lóòótọ́ ìbẹ̀ bá wọn bẹ́ẹ̀ ọmọ èèyàn nú ẹrú kùrú tí ò jámọ́ nǹkankan tòun ti pọ́n wọ́n nídìí èèyàn à ń bèèlè ọlọ́run bá tó yẹ pé òun ni mọ́líkùlì múlìk tó ti lè núkà mọ́ntàṣà ẹni tó jẹ́ pé òun ni mọ́ fìyàn sípò òun ni mọ́ yọ̀yàn òun ni mọ́ fìyàn sípò bó bá fẹ́ àfihàn tí ó kópa san gbogbo aráyé sípò kí ẹ wá ṣe èyí ò mọ̀ jìyà lọ́nà ni ara ti mọ̀ sọ pé kí ọmọ gbé àwọn tí ń ṣèjọba ṣépè nìyẹn ọ̀gá àdúrà ni pé kọ́lọ́mù bó bá di bó bá le dójú ẹ̀ tán bá wa gbé wọn kú òkú fẹni rí rọ́pò ọ̀gá àdúrà nù bí o bá ti lè débẹ̀ yẹn ká máa bẹ lọ́run fáwọn tó wà ń bẹ ọlọ́run tọ́ wọn sọ́nà ọlọ́run gáàdì wọn ọlọ́run tọ́ wọn sọ́nà ọlọ́run gáàdì wọn fàánú wa sí wọn lójú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pẹ́ lómi ń bẹ tí ò tí joyè tí ò tí tí ò tí dépò tó jẹ́ pé ìdá kan nínú mẹ́wàá pàṣán tí ń bẹ lọ́wọ́ àwọn tí ń bẹ ń bẹ lónìí mẹ́wàá mẹ́sàn-án tó kù ń bẹ lọ́wọ́ ẹni tí ó ti dépò tí ẹ báyẹ̀ tún sọ pé tọlọ́run ò jẹ́ nǹkan kan wàláhì ọlọ́run máa fi ṣàdánwò ẹlòmíín ń bọ̀ wá bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹnìkan tó wà ń bẹ̀ tẹ́ ń ṣépè ilé tẹ́ ń bú kò tiẹ̀ tí ì jẹ yín yà àjẹdọ́ba àyà ń bẹ lọ́wọ́ ẹlòmíín tí òun náà ń wopò yẹn lọ́wọ́ kan báyẹn tó sì lè débẹ̀ àníbi kásùn náà ni yìí wà ìbẹ̀lẹ̀ sí wà ọlọ́run ní intakfuru tẹ́ bá ṣe kẹfìrí iná lọ́gọ́ ní yíyún ní ọlọ́run nídìí yìí èyàn jẹ́ kàn tún jẹ palaba àyà ni ọlọ́run tún sọ náà ọ̀rọ̀ míì 14 anábì musa ń sọ fáwọn èèyàn pé tẹ́ ẹ bá ṣe kèfèrí a ń tún wà mọ́ ń fi làárò jẹ̀míyà ẹ̀yìn àti wẹ́n tí ń bẹ lórí ilẹ̀ fa inna Allaha laghaniyun hamid ọlọ́run ò nídìí iṣẹ́ ayà mi tunu ẹ̀sìn tá a wá ń wí hiya taqarrubu ila Allah ta'ala bima shara'ahu min al-a'mali wal ohun tọ́lọ́wọ́n bá pè ní ṣẹ̀ríyà tí ń bẹ lórí ẹ̀yìn orí àwọn ẹ̀yìn bàbá wa àtẹ̀yìn àwa tipẹ́tipẹ́ àtàwọn bàbá bàbá bàbá tó ti lọ tá a sì ń wí lẹ́nu dòní ṣẹ̀ríyà ìlànà ó á jẹ́ pé ìlànà tá a fi ti sọ́dọ̀ Ọlọ́run nínú rẹ̀ nínú ìlànà náà yóò mọ̀ sọ nípa iṣẹ́ tá ń ṣe iṣẹ́ tá a àti tó pamọ́ wàyí àhákùlọ́ ìtàhálà làkàlìkì eléwọ̀n à jẹ́ pé ìwọ̀ ọ̀tọ̀ lọ́hùn ti ń bẹ lọ́rùn àwẹ̀ ẹ̀dá tá a gbọ́dọ̀ fọ́lọ́hùn tó dọ̀ràn yẹn tó di túláàsì tá a lè mórí bọ́ ń bẹ̀. ṣùgbọ́n tá a bá wá ṣe sẹ́yìn náà tán fún àyèdá tó wá tàwọn odò ìlẹ́yìn ọ̀dọ̀ àwọn èèyàn nínú wa padà sí ìlàfíà àníìdí ọlọ́run ọba jù ọlọ́run nídìí wa rárá ọlọ́run mọ́ sí wọn kèfèrí. famin abba àyàbùdọ̀ lọ́ọ̀ ẹni Allah tàwí

<coughs> ẹlòmíì mú nǹkan míì mọ tó fojú hàn tó fojú hàn tóun náà sì mọ̀ àbí ọlọ́run bá subhanahu wa ta'ala musa dá a padà sójú ọ̀nà tó tọ́ pẹ̀lú rọrùn kọjá jẹ́rẹ̀ látàkì àrùn subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu